èmi. no ẹ ń hùwà bí ẹni tó ti kú rí bí ìgbà tó jẹ́ wípé ayé tẹ kọ́kọ́ wá bóyá ọmọ ló pa yín tẹ̀sẹ̀ ń kérora ọmọ kiri. kí ọmọ kérora o. Ah, èmi ọmọ fún yín ah, ẹ wá ìjọ torí ọlọ́ọ̀ ẹ má ní èmi lára o. kí ló ṣe bí mami kí ni kí ni kí ni èbìtì burúkú ọmọ dáadáa yín ṣe ń bí. ta ló sọ yẹn. èmi mo sọ bẹ́ẹ̀ mami. kí ló ń sọ lẹ́nu òun jatọ́ ni. bó o dẹ̀ ṣe má dìde lẹ́kú lọ́wọ́. kò lè dìde lẹ́kú lọ́wọ́. sórí ò bá fẹ́ kí àwọn tó ní. wọ́n tọ́lá. lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọmọ mi ò tiẹ̀ lọ́rọ̀ báyìí. ẹ jàgò lọ́nà. ọmọ tí mo máa fi kọ́kọ́ gún àwùjẹ jáde ẹ̀já kan. ẹ fẹ́ ṣe kí ni. máa ń lu àwùjẹ bí ìgbà tí mo lu àgbọn jáde ni. ẹ fẹ́ bẹ́ mi láwùjẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọlá àwọn tó wà nílẹ̀ nǹkan kan ní sọ ire ire lájọ bá ẹ dẹ́kun pé tí ò bá ṣe pé mo tètè block wọn bí mo ṣe block wọn yẹn wọ́n máa sítàn sí mi lára wọ́n máa da gbogbo itọ́ ẹnu wọn gbogbo bacteria ẹnu wọn wọ́n máa fọ́ gbogbo ẹ̀sìn mi lára for real. Mọ́tọ́lá Mọ́tọ́lá. What are you saying? calm down okay nisun Mọ́tọ́lá. kí ni bọ́wọ́ ká no no no. àwọn òbí mi ló ń bá sọ̀rọ̀ ẹ̀. jọ́ńtọ́rí ọlọ́run tó balẹ̀ bá àwọn òbí ẹ̀ wí èmi máa bá ẹ bá wọn wí. iṣẹ́ tí ìrẹsì bá ti wá ń pàkúta ṣé inú onírẹsì lè yan máa ti ń gbọ́ ni how would you say such things to your in-law? ẹ dúró ṣé ẹ máa ń fi pé bóyá ẹ̀yin nìkan lẹ mọ̀ọ́rọ́ sọ ni àwa náà mọ̀ọ́rọ́ sọ ṣẹ̀dẹ̀ wàrà wa tẹ̀ ń wò lórí dúró yìí awo gbọ́ nkankan alùbọ́sà là wà a máa ń gba omijé gbígbóná lójú ruru. òkú ṣe fẹ́ pa mí ni ogun nílé ogun níta ewu kan mo fẹ́ ṣẹ́nu gbogbo ẹ̀. mọ́mí aṣẹ́jú yín ti ń pọ̀ ẹ́ aṣẹ́jú yín ti ń pọ̀ ọlọ́run bá gbọ́ mo kàn ní kí n sáré yín tì yín èmi bóun lálàáfíà mi ò gbádùn tó yẹn. Ah, àtọ́ àbáwọ́ gbádùn lẹ́yìn lòun ní gbádùn sí tó ti yẹ lọ́fẹ̀ẹ́ ló yọ ọ nbá ti lóko èèyàn lọ́rùn èmi máa ti pa á tí n bá sì pa tọ́ báyìí èmi máa wà ṣẹ́ èmi máa wà sáré. jẹ́rí tọ́lọ̀ bá máa pa fọ́ṣọlá fún yín báyìí ṣe ti gbọ́n pa ta ta ta ta ta máa ta fáṣọ. wọ́n náà pẹ́ ọlọ́ pẹ́. ohun wọn sọkọ mọ ń gbọ́ yẹn. ah àwọn ni o bó ṣe ń fún wa jẹ látàárọ̀ nìyẹn. ah drama ṣẹlẹ̀. you must be very stupid. Ah. ọmọ tọ́lá ọmọtọ́lá ṣé ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ṣe bí ilé ọkọ ló lòún wá ṣé bó ṣe máa gbé ilé ọkọ lélẹ̀. ẹ jọ tí wọn tiẹ̀ wá wọlé ọkọ náà ṣé bí máa lọ gbé tẹ kú ni. mo pé yorùbá máa sọ pé gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ. àwọn yorùbá náà ló sọ pé àtòkèrè lolójú jíjìn ti mẹ́kọ ẹ̀sùn. wo my dear lọ sẹ́ẹ̀ tébù fọpọ̀ ẹ̀kú gẹ̀rù. tó o bá sẹ́ẹ̀ tébù wá gbàbẹ̀ kú tó bá sẹ́tìbù ayé ẹ̀ máa bàjẹ́ tó bá sẹ́tìbù iná máa ju ẹ̀. àjọlé wọn. ẹ wo màmí ẹ má ṣèrà yín léṣe ẹ má para yín ẹ má ẹ wo èmi á sá ẹ má ẹ wo ẹ wo màmí mi ò ráyè gbogbo ìtẹ́ ìṣe o. yes ó bù mí lẹ́yìn. bẹ́ẹ̀ ni mo bọ́ lọ́yìn. o ti tọ́wé. sori ọwọ́ mi ti kan rún máa fà á tún ẹ ti yà wèrè wà. ìjọba ń ṣe wèrè wà olórí burúkú ni ìyá yìí. wọ́n ṣe wèrè wò ṣe wèrè wò ṣe wèrè wò. kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló dé tó àti mọ́mí ẹ̀sọ́ nulẹ̀ ta ta ta ta ta ta ta ta ta láta. And what's that supposed to mean? Lo be frustrated mother. Èmi ò ń ṣe ìyá ọkọ ẹ̀gbọ́n máa ń bá kọ́ra sọ. Èmi máa ń lu sí ẹ̀bà jáde. Máa ń lu ayé ẹ̀yà. Bàbá mi ò lọ sí agbára ìbùsọ̀ wọn. Ẹ ṣe é lọ sí ẹ̀rù ọlọ́dún. Ẹ ṣe é lọ sí ẹ̀rù ọlọ́dún. Ẹ ṣe é lọ sí ẹ̀rù ọlọ́dún. Máa lọ ẹ̀rù ọlọ́dún. Máa lọ ẹ̀rù ọlọ́dún. Máa lọ ẹ̀rù ọlọ́dún. Coming soon on Okiki Premium TV. Ẹni mọ̀ kò, ẹni kò mọ̀ èmi má kojú Ọládẹ́njà. Kí ni mo ṣe fún yín? Ìjọ tí n bá tún pàdé ẹ̀, ikú pa ẹ̀. Wọ́n mú ẹ mú mọ́ pé olóògùn ó lágbára ó ní anything. But you see sometimes agbára tó ń wo yẹn ọgbọ́n máa ń jù lọ. ọmọ yín ó ń ja olè ẹ ò tẹ sọ fún. lẹ́nu ẹ jọ tí ò bá jalè kí ló fẹ́ máa ṣe. dábàá mọ́rí ẹ̀gbọ́n èrè ni. wọ́n kú èdè bọ̀ àlọ́ta pé ṣé káwọ́ apẹ́lú wọ́n ti dáhùn. jimá. Ah! ó ṣe wá jásìkò tó wó dé tó yẹ kí gbádùn ọkọ mi ní àdùn ni wàá fi ní ọwọ́ mi sílẹ̀dà òjì bá lu kí abẹ́kù ni. kí ló ṣẹlẹ̀. mo mú bọ̀bọ̀ yẹn lọ nísìnyí báyìí ó dẹ̀ disappear. ìrókò ti sọ ó lóun fẹ́ wo tó bá dé ìwé mi àtẹ́mọ̀ kíbi tó bá wó sí ó máa bá a. ṣé ìwọ ti gbàgbé bó ṣe dénú ẹgbẹ́ yìí. ikú mà nìyẹn. àpò ló kò bẹ́ẹ̀. kí nìkan tó ṣe é kí ló gbé sọ́wọ́ tó ń ju ẹ tó ń fi jolè. wọ́n ń fi torí bí wọ́n pàjá o wọ́n dẹ̀ kí n fi torí kíkàn pàgò bẹ́ẹ̀ sì ni wọn kì í fi torí wèrèwèrè pò pọ̀. bá a lọ mú ọ̀daràn láti ta wọn kò lọ ṣiṣẹ́ yẹn kò lọ ṣiṣẹ́ yẹn wá wá hàn lóba ẹni lọ́wọ́ àdúgbò ọ̀daràn sá kí ni iṣẹ́ sí. ẹ jẹrẹ. ọpẹ́lọpẹ́ wà níbi ní gáràjì wọn ti pátán díẹ̀ lókù wọn ti kí táyà bọ lọ́rùn báyìí. torí ètò bá rí yín dé múra báyìí ẹ tẹ wo bàtà tẹ wo gbogbo ẹ tẹ dé kápítì gbogbo ẹ dùn ní ara yíyẹ dùn wò wọn ò ní mú ọ wípé òun ìwà òṣìṣẹ́ ìwà játijàti ni ẹ ń bá kiri. ọlásùnkànmí kò gbọdọ̀ kọjú ìbọn sí mákànjọ́lá tó jábòrò ẹ̀. ẹ wọ akọjú. àtòun àtàwọn alátìlẹyìn ẹ tó sọpọtẹ ìjọ tí tó bá cross path mi lẹ́yìn eléyìí máa mú o ọwọ́ bá. àbúrò ẹ. nǹkan ṣọmọ yín. Ah! wẹ́ndé. o Coming soon on Okiki Premium TV. pé mẹ́ta oògùn á pé mẹ́ta. a ń lọ gbọ́ òkú jẹ́ ká lọ rẹ ká bọ̀ rẹ o. jẹ́ ká bọ̀ rẹ o. má yà kú sọ́nà bí ẹ̀fín. ibi mọ́tò ṣẹlẹ̀ sí wa. lọ́gúnlọ́gún lọ́jọ́ lọ́gbọ̀ kí wọ́n máa kú wájú wa ni. akọ̀rọ̀rọ̀ lórúkọ tá a sọ fún ọ ogun ẹkọ rẹ rẹ o mọjà gbẹsájò. ẹ̀yin ọmọ kìíní. ẹ̀yin ọmọ kìíní. ẹ̀yin ọmọ kìíní.

rárá rárá ọyà ẹgbà ẹ fún mi mi bẹ́ẹ̀ fẹ́ tí gbọ́ lásán ikú ni kì í sáré. Ah! Ah! Ah! ilẹ̀ ta ilẹ̀ ní kíkíkíkí ni kò ní dáa fún yín. ọmọ mi lọ́wọ́ ẹrú mi. tọwọ́ epo ni àbí tẹ̀ ìrówó rà olórí ọmọ mi lọ́wọ́ ẹrú mi kábíyèsí ah. ọba gbórí yeye ṣe bí ọba ẹ ẹ bá tiẹ̀ ṣe sùúrù ah. ẹ gbọ́ tẹnu mi náà dákun. torí di orí burúkú lẹ̀ hmm. sùúrù òṣùwọ̀n lórí kèké hmm. ṣé sùúrù tẹ́ ti ṣe tó fi sáré sáré sáré títí tó fi kú àbí ìtí ọmọ ọlọ́rọ̀ ṣe tẹ́ ẹ fi fi gbá burúkú bomi fún mu àbí ìtí àgbòmọ̀mọ́ ṣe tẹ́ ẹ fi forí rẹ̀ tẹ́ ẹ fi kó fáìbọn ṣọ́ọ̀bù fẹ́ kí n ṣe láàárín ìṣẹ́jú kan tó ò bá dá mi lóhùn tí mo bí ọ olórí orí rẹ kú lọ́rùn rẹ kí lọ́mọ mi ṣe lọ́wọ́ ẹrú mi ìbéèrè tí mo bí ọ́nù kí ló ṣe. kábíyèsí ẹ̀dá kan adéwòlù ṣọ́jọ́jọ́ ni gbogbo ọgbẹ́ tí mo sì mọ̀ pátápátá mo ti dà n ò rọ́nà àbáyọ ni. òní ni kò ní dọ̀là òní ni wọ́n jẹ́ kí sẹ̀mí rẹ̀ dúró. wàhálà kan. Hmm. tí wọn ò bá bẹ́ orí rẹ̀ fọ́gùn lọ́jọ́ méje òní kó níbi òkè ṣe alápótí ẹ̀bì tẹ́bi mọ́ lónìí ọ̀fìn lọ́jà ah! ni mo kábíyèsí ah! wàhálà ti. jagun àtórí àyílà jagun àtórí àyílà àrèmọ bí òwú àrèmọ bí òwú. mú wá tẹ lọ múnú lé dà ó ń dà. ṣe mọ́tò eh. kò sí bàrùbá ní ojúbú mọ́ o. bàrùbá ò ní òsínú. a ní òsín bàrùbá ní ojú. ẹ ọlọ́pàá ní sùúrù o bóòlù ah, ẹ ṣẹṣẹ mọlẹ lọ. irú béèrè wo nu. síta ní ṣẹṣẹ. bóòlù ẹ ṣẹṣẹ àbí bóòlù ẹ ṣẹṣẹ. ẹ mọ̀ kà mọ̀ yín o bó bá ti dọ̀ pé àbá bàrùbá ní ojú. ìsímẹ́ o ìsímẹ́. akéré ah. ń bi owó orí àdàgbà mi sàárẹ̀ dẹ́tẹ́jú. ṣẹ́gbọ́n. ó yẹ àwọn ọmọ dàrí làmú sẹ́rọ̀ ọ̀tọ̀ délé kọ́ fáyọ́ ní ìsínbẹ̀ tí wọnú túbú tẹ́ẹ̀ ti rí bàrùbá wọn ẹ já lọ sáàrin ìlú ká lọ sọ fáwọn ọ̀dún pé ẹ̀mí ẹ̀mí amúwá àbánu túbú. ẹ wo ẹ jáde ewu tí mẹ́mẹ́ o. ọ̀dọ̀ olórí ẹ̀ṣọ́ ni jà lọ. ẹ̀yin ò ṣe lọ ẹ jẹ́ kí mi wà mí. èmi lérò pé ọ̀rọ̀ yóò bí wàhálà. ẹ mọ jà dára láàmú ẹ jẹ́ àgbẹ̀ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi. jẹ mi dákun mọmọ bínú. ọ̀sán bọ́tò bá ń gbọ̀ bí ọgbọ́dọ̀ sẹ́yìn. Ah, bí mo ṣe ń dáhùn lòun náà dáhùn. àwọn bàbá bọ́ọ̀lù ẹ̀mẹ́ ọ̀yẹ́ bọ́ọ̀lù ẹ̀mẹ́ ọ̀yẹ́ irú eléyìí ò làwọn àwìn nírú níwájú tani kí ni ọ̀fọ̀ ń jẹ yó tá ń gún yín ọ̀fọ̀ tó nítorí òṣòro. Ah, nígbà mo tiẹ̀ gbọ́ wípé bàrìbá kò gun ìlú ọ̀yọ́ èyí tiẹ̀ ṣe díẹ̀ nìkan tó jẹun kánú ni àṣé èrà lásán lábẹ́ àtẹlẹsẹ̀ ni. ẹyẹlé ẹsẹ̀ rẹ̀ tẹ́rín ni tọ́lọ́mọlẹ̀ yìí mo gbọ́ pé lójú ogun bó bá da pólẹ̀ tó da ọfà lẹ̀ a máa múra ẹ̀kẹ́ káwọn ogun o. mo wá rántí pé ọ̀rẹ́ mi náà aṣípa ló ń jàkadì ní bàbá ẹlẹ́kẹ̀ bóyá kí a pèsè ẹ̀bùn bíi ìsásùn àbí olù àbẹ́tù kí a kọ́ méjèèjì gbàgede kí wọ́n fẹ́ kẹ́sẹ̀ náà jù. aṣípa ni. ló kó sí irú àpárá wò nílé ẹ èmi sí bàgbà tí n bá mú ìbàrùbá síkú bá ibi wọn mu ẹ̀jẹ̀ rẹ̀ ọgbẹ èmi. àsìkò àwọn ọmọ alẹ́ sọ̀rọ̀ dùn pé ẹnu dùn rò fún ọ èkó náà bá sábà ṣe é pejò fún ọmọkọ tó bẹ́ẹ̀ kí ló dé tó sọ fún kábíyèsí kí wọ́n mú kí wọ́n mú ọ̀dá ní lọ sójú ogun. bàbá ń pè mí nì. Hmm. Ah, irọ́ lójú sẹ́gun ò lójú nù àná rẹ o sì lè fi ilẹ̀ torí pé bàbá dáadáa. ẹja bẹ gidi náà bẹ o ẹja bẹ gidi náà bẹ o ẹja dúpẹ́ lọ́wọ́ bàbá o ẹja dúpẹ́ lọ́wọ́ bàbá o tí wọ́n gba òde ọ̀yọ́ lẹ̀ wọ́n gbòde ọ̀yọ́ lẹ̀ lọ́wọ́ àwọn ogun òbàrùbá ẹ mọ̀ mọ̀ ṣe o ẹ mọ̀ mọ̀ ṣe o ẹṣin lẹ́mọ̀ gùn sáwó bẹ́ẹ̀ ni ó rí o kábíyèsí o kábíyèsí o yóò ní tí o fẹ́ gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti wà láyìíká mi inú mi wò ó. kábíyèsí kò sóṣòro láàrin wa. a máa pín in. sóṣòro bá wà bí a ti lè. a ti pẹ́ tètè kò ní bàjẹ́. ìyá ló ń bá a kú sẹ́yìn.

àtàkọ́túngun nínú àhámọ́ mi ó ní bàrùbá ti sá lọ wọ́n á yín lọ́wọ́. láàkó ìdókùtì rẹ ìdókùtì rẹ. àrùn tó má ti dín lọ́kọ̀ọ́ mọ́mọ́ bínú àgbà tí ó bínú lọ́mọ rẹ̀ pọ̀ yọ̀yọ̀ lọ́dọ̀dọ̀ òyìnbó yóò sábà mọ̀ bínú. dákun tí o tiẹ̀ ti parí iṣẹ́ bàbá oníkókó. ọmọ àmọ́ ìyá bẹ́ẹ̀ ẹ parí ẹ o. ẹ kú kalẹ̀ o ṣé ẹ mọ ya ẹ mú yín dàbá yìí. ẹ dákun. táwọn tó jọ àmọ̀rí àmọ̀rí àmọ̀rí mm-hmm. ó sì lọ létí ọmọ gbọ́rọ̀ tí n bá wí fọwọ́ gbọ̀ èèyàn ló kẹ́rì báyìí ó tún ní ọmọ ẹgbẹ́ mu wá ó sì tún ń gbé e wá àmọ̀rí ẹni ọ̀ràn mọ̀ ní ọ ẹbọ ẹmu funfun wá ìjìgò lọ́fun ẹbọ gùrọ̀ wá ìjìgò lọ́fun ẹbọ tí líle wá ìjìgò lọ́fun tó bá já kòtò tó já gegele tó bá ṣẹ́ lápá sódìbò ọba tó bá débi gbàgbó wá kó tó sì lẹ́yìn rẹ̀ yóò yin pẹ̀lú sí ọlọ́run jọkàn ìgbà náà ló tó mọ̀ pé wèrè amọ̀ ẹlẹ́bí. lẹ́la boye ó dà pèsè náà ràn ọ́ sí mi bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ò ní mọ wí kótókótó tó wí jáde lẹ́nu dákun o kí ni ẹ̀ṣẹ̀ tó o ní mo ṣẹ̀ gangan gangan ná àbí mo dá alágbálẹ̀ ìrànwọ́ lẹ́mu àbí kí n má tajà tèmi mọ́ kí mo wá ṣe lójúde. wò ó gbọ́ mi òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni kì í sì ṣẹ̀bi tiẹ̀ tí èbá ṣẹ̀bi tiẹ̀ ẹni tó lówó gbàyàwó rẹ̀ ó kúkú mọ̀ ìpínlẹ̀ ẹmu ni ó rò pé sí kò síbi tí ó lọ. ṣé mo sọ̀rọ̀ jù mo sọ̀rọ̀ jù. ẹ má bínú o ẹ dákun òpònú wo lọ sọ̀rọ̀ kan yìí. àwa ló ponú. àkọ́ ìwọ ni n bá wí. ẹ̀yin lẹ sọ̀rọ̀ kan yìí. èmi ni. Ah, ẹ sì máa wo mọ mọ pọn yín la sọ̀rọ̀ èmi àwọn pẹ́ mọ pọnra yín léwé. Ah, yẹ̀yẹ́ mi. Ah, ìwọ ló ponú tó sọ̀rọ̀ kan yìí. èmi ọ̀tọ̀tọ̀ mi. ọ̀yọ́ mi o tó ti wí. torí pé mo kọ́ obìnrin mi lẹ̀ ọ̀ ń yọ̀ mí wẹ́n ẹ má fọ̀rùn yọ̀ wá mọ́ o kò sẹ́ni tí ò ní kú o kò sẹ́ni tí ò ní kú ńlá ah. òye. ọkùnrin ló ń ké sí. n ò yọ ọ ìwọ ni kó o má yọra rẹ kó o láyé bíi jìgà níbi ìmukúmu àmupara tó mú yìí. ìwọ́n náà pẹ̀lú àwọn ọlọ́tẹ̀ tí wọ́n ń yọ̀ mí ah. èmi mọ́lá òye odidi ọmọ tí wọ́n fọ odidi ọjọ́ kan bí àbọ̀jọ́ wọn báwọn eléyìí ọ̀tá mi tọ́yọ̀ mi ẹ ti fẹ́ ká ṣe wọn o àwọn ọ̀tá mi tọ́yọ̀ mi ẹ ti fẹ́ ká ṣe wọn. sọ́wọ́ tó ń lórí rẹ nǹkan torí àwọn ẹ̀ ti lọ mo fẹ́ gbọ́ láti ilẹ̀. ẹ lẹ́mu ẹ máa há mẹ́ta sí i kí n fi paná tẹ̀ láàrin àwọn ọlọ́tẹ̀ kọ́tẹ̀ ò lè tẹ̀ wọ́n rí. ọmọláwìyẹ yóò bá dáa fún ọ èmi gbọ́ pọ̀ rárá èèmọ̀ ló ń kan fìlẹ̀ jọ́ ọmọ yìí kiri ó dàbí jẹun fi tilẹ̀kùn lẹ́yìn. ẹ̀yin lẹ́nu ìṣòro. wọ́n ti gbẹ́mu kankan wá o ìwé gbé wá ìkọ̀tì. sẹ́nu ah. ń dùn ẹ̀yin ni. náà tó bọ̀. náà rè é gbé wá. gbígbé ni ṣé gbé wá ní ìsìn. Ah, a tó lẹ́ni. a jẹ̀ bá. ara yín o. alàgbé tí wọn lónìí ẹkọ yóò jẹ ni. gbẹkọ. alàgbé eléjú òní yóò jẹun yóò jẹ tí ò gbọ̀ ń lọ. wọn fẹẹ jókòó wá jókòó wá jókòó. ọ̀jẹ̀ hmm. kọ́ bá tiẹ̀ bá jẹ tó wọ́n pàdé rẹ̀ lójú ọ̀nà o. ọ̀jẹ̀ wá jẹ̀kọ́ ní lọ́kàn. Ègún o, tètè ṣe mú wọn lọ́kàn. Ẹgbà o, tètè ṣe mú wọn lọ́kàn. Ègún

ti fi ìfẹ́ wí látàárọ̀ náà pé mò ń ròde jó o àwọn yòókù mi ò ti mọ dúró dè mí ilé ẹlẹ́mu. sọ ọ gbádùn àjẹun sọ ọ gbádùn rárá sá kò lọ́rọ̀ tájọ sọ́nu lé. pé. mo ní tó o bá ní sùnnu lé kó o tẹ̀lé mi lóko. ẹ ẹ ṣé a mọ pààrọ̀ fúnra wa èmi ò lè roko iṣẹ́ tá a bá fi ránkọ̀ báyìí ni kò jẹ́ bẹ́ẹ̀ ni ilé pọn mi sí ilé ròdò iṣẹ́ tẹ́lẹ́dù àfihàn mi ní sí orin wọ́n sì jẹ́ lájẹyè ni iṣẹ́ tó fi rán kọ̀ rẹ ó fẹ́ pa ọ́ ah, ah. torí kọ̀ rẹ ló ń lọlé ọba lóore léèjòyè ikọ̀ rẹ látún rí ilé ẹlẹ́mu o. ẹ wo ikọ̀ tèmi ò ní pa mí ẹ dákun kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ èdè nìyẹn àmọ̀ àmọ̀ yẹn lọ́wọ́ ọba lódì báyìí gan-an ṣé nǹkan mi wà nù pé kí n kọrin nílé ọba kí n tún ṣe ilé ẹmu kí n ṣe fújòyè náà ni ẹ dákun sọ́wọ́ yẹ kó díje mi yín lẹ́dẹ̀ẹ́ ni èmi àti ẹ ò lọ́rọ̀ ọ̀dà ọ̀rọ̀ wa ọ̀pọ̀ o àdìún etí rẹ mélòó. èmi ò tí ẹ mú. etí rẹ mélòó. tó o bá ní tẹ̀lé mi lò kó báyìí àfi kó o wọlé kó o sùn àjẹbẹ́ òkú méjì yóò bọ́ lọ́rùn lé o mo sanwó orí rẹ o àdìún. gbọ́ ọkàn halẹ̀ ni ṣé níṣẹ́ ilé ìwé àti ẹ̀ fi ń jẹun iṣu mélòó gan ló kó wálé kò kó kankan wá o kò kó kankan wá bá tìrì tẹ́ àfẹ́rẹ́ náà lọ́nà wọ́n mọ̀ wọ́n mọ̀ dín léèyàn ni ẹ̀yin náà wò orí ni èwo ní í ṣe ẹlẹ́dàá mi èwo ní í ṣe àárín nílẹ̀ inú bẹ́ẹ̀ lẹ́sìn orí mi èwo ní í ṣe ẹ̀yà ẹ̀dẹ́kun ṣe ń tọ́lọ́ ọ̀rọ̀ mi kọ́ mi ṣé wà ní ṣe mọ́ náà ní báyìí náà ní ṣe ẹ̀dẹ́kun. ọmọ mi jẹ́ ń sọ fún ọ aṣọ ọkọ ni là ń tẹ̀lé láfi rèrè ọdẹ ọkọ jẹ́ o wọlé kó o má gbọ́ kó o tán lọ́kọ̀ rẹ lóko. Hmm, hmm. ṣe ibi iṣẹ́ iná ọkọ̀ lọkọ̀ mi ti rí mi tó ní pé òun nífẹ̀ẹ́ mi ni. ẹ eh, já wọlé lọ. ṣé ṣé ọ̀pọ̀ la fi jọ ń jẹun èmi rẹ̀ ni. lọ má gbọ́ kó o tẹ̀lé. mi ò rọ́pò. èwo ni gbogbo kíkì tó ń ké mi ilẹ̀ mọ̀ ti sùn gbogbo ohun tó o bá fẹ́ sọ ni kó o sáré sọ kó jẹ́ ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n sùn. Ah, kábíyèsí ọmọ alápò tí ẹ̀mí tí ẹ̀mí hmm. ọ̀rọ̀ náà mò ń bá bọ̀ yìí ẹ̀yin náà ṣàmọ̀ pé abo ìjò ìgbénu sà. kí ni túmọ̀ ti pẹ́ kí ni ohun tó o bá fẹ́ sọ ni o sọ. ẹ kábíyèsí ẹ mọ bínú ọ̀rọ̀ àwọn tí ń tẹ̀lé yín kiri mo fẹ́ sọ kábíyèsí ẹni ni òpógún. So alásẹ̀yìndè ò pọ́gbọ̀n ẹni tí ń fẹ́ni lójú ẹni títún fẹ́ni lẹ́yìn ẹni kò pé nǹkan ẹ kábíyèsí gbogbo aláǹgbá sì dàkùn délẹ̀ elédùà nìkan ló mèǹtinú o. mo ń gbọ́ ah, ó ti tán ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ fura ni o torí kì í ṣe gbogbo wa bá kẹ́ ẹ pẹ́ kó dénú bíi káfọ́n ò tètè wọ̀ ní í ṣe níbi elédùn ọ̀hún jẹ́ fi kàṣọ rẹ o kókó ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. ẹ ṣeun ẹ ṣe kàbíyèsí. mo dúpẹ́ elédùn ọbọ̀ ọ̀sẹ̀ tiẹ̀ elédùn ò ní fi wálẹ̀. àṣẹ o àjọ rẹ rè pẹ́ ni ibi ò sì ní ṣẹlẹ̀ sẹ́nì kankan lọ́wọ́ èèyàn ò lè rìn kórí mọ́mì kò sì sẹ́ni tó lè sọ̀ra rẹ̀ àmọ́ iná wájú iná lẹ́yìn ni mí ojú oorun mi ìjà mo lajú lè ogun ni àmọ́ síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ eléjú òun mọ̀ tọ́jú wa yóò sì mọ̀ pa wá àwọn tó nílẹ̀ yìí wọn ò ní fi wálẹ̀ o. àṣẹ láfikún ọ̀rọ̀ mi èmi kàn fẹ́ kẹ́ mọ̀ fúnra mi. àló ti tó ẹ dákun ẹ wọ̀yẹ̀wò yín lọ kẹ́ ẹ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ jẹ́ kí èmi náà fojú lé wọn. kábíyèsí èwo wá tún ni kí n tún wọ̀yẹ̀wò mi lọ ṣé n kò lè fẹ̀gbẹ́ lélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín bíi ni. lónìí hmm. sọ́jọ́ àdéhùn wa ni. Ah, ah. kábíyèsí ṣé àmọ́ ọlọ́jọ́ àdéhùn kí n tó sùn tì yín ni. dákun ìwọ fẹ́ sọ̀rọ̀ èmi fẹ́ sinmi tí ìbá tẹ̀ wá sí pé ọ̀rọ̀ ti yà lọ́jà nìkan tó kù tí mo fẹ́ mẹ́nu bà n ò ní nǹkan kan tí mo fẹ́ sọ mọ́. ọmọdún ọmọdún bó o bá ṣe tán kó o pè mí ní yàrá kan nínú àwọn ẹ̀ṣọ́ mo fẹ́ wọ bẹ̀ lọ. kábíyèsí ẹ ní sùúrù. ìgbà tó o bá gbé kí n. ó ṣe fọ́ọ̀tà fún mi yẹ̀ wù. mo gbọ́. ó dé ẹjú ẹjú níbòde níbòde fún yín. kí ló dé gbogbo ojúmọ́ ayé yìí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀rọ̀ ni. arógùn dáadé o ajagun gbadé o alápò ire alápò tiẹ̀ mi ògbórí iye. owó orí dòde bàbá wa ló kọ́ san owó orí dòde ó dòde ó bàbá wa ló kọ́ san àwọn tí wọ́n ń bẹ ní tìmọ́lé owó orí dòde ó dòde ó bàbá wa ló kọ́ san owó orí dòde ó dòde o. Eh, ẹwà ṣé ìgbọ̀nsẹ̀ náà ló lọ sí látòórọ́ ló lọ bí ẹ̀mí ìyá lárúbá òun. ìmọ̀ tí mo jẹ lóru mọ́jú inú mi ń dàrú ni. wo wo elédùà bọ̀ ọ̀sẹ̀ ká ti ṣẹ́gun àwọn ará àjèṣà kálá àti ìṣẹ́gun wọn ni wọ́n gbé ọ lọ ni. Ah, ah. Eh, ọlọ́run dẹ̀ ti bá wa ṣe àtijọba tuntun àti nálápótí ẹ̀mí ó ti bá wa ṣẹ́gun o. pẹ̀lẹ́ ọmọ alápótí ẹ̀mí tó bá sì dìgbà míì pé ń bẹ̀ ó ti dá yàrá rájẹ̀sánú. ṣé wọ́n gbàdúrà kó dára ayára rájẹ̀sà. ẹ wo ó ti tó ẹ̀jẹ̀ á mọ̀ lọ. ẹ̀ẹ́dẹ́ agbẹ́ bọ́ bí. wá lánàá ẹ ò bá yó torá náà la ṣe bọ́lé wa ọmọ òlọ́sọmọdì gbàgbọ́n lọ́wọ́ òjò bàbá tí ń jagun ara ó ṣẹ́gun ara bàbá tí ń jagun ìbàrìbá ó kẹ́rùkẹ́rù bọ̀ ogun àjàwọ̀ ẹ̀yìn múlẹ̀ olùkọ́ ìwù mi. gbogbo ẹni ta látàmátà ọ̀ka ló ní kíka ṣùgbọ́n kò lè ká tó àká ìpà ń pa ara rẹ̀ o ó lóun ń pàjá igi mú jìnnà sórí káyé tanra wa ìdodo nídajì ara ó yẹ kó yé wa. Ah. yóò ṣe é ṣe ìyàwó ẹ fọkàn balẹ̀. ọ̀ka ló ní kíkà ṣùgbọ́n kò lè ká tó ọ̀ka ìpà ń pa ara rẹ o. ọ̀rẹ́ tí mo ṣe tí mo retí kẹ́ ẹ dúpẹ́ ìyànjú tí mo gbà tí mi ò retí kẹ́ ẹ mọyì rẹ̀ ẹ̀sìn ọ̀rẹ́ wo mi sún sún sún ìṣòro ìdí mi mọ́ mi lọ́wọ́ ṣé èèyàn á mọ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ kó gún mi lẹ́ẹ̀kẹ́ ni. tèmi ni kò wò báwo ti kábíyèsí o èmi tó kúkú ṣe lóore mo kúkú mọ̀ dákun má rárò kan àròkàn ní mẹ́kún àsundà wá dákun. kí n má rárò wọ́n sì fẹ́ fi yín bọ̀gún ẹ̀ ń wòran ṣé bí wọ́n ṣe ń ṣe ilé ayé mi. dákun ẹ fún mi lómi. òní. ẹ fún mi lómi. lẹ́nu rẹ̀ àyégbò rẹ̀ ó fẹ́ nípọn láyà bí ra bẹ́rù rẹ̀ bá jẹun tán wọ́n mọ̀ sínú tàǹdì sólówó rẹ̀ ni omi kí ni jẹ́ bẹ́ẹ̀. ẹ dákun. ọ̀fẹ́ mú mi. ọ̀nbọ̀. ẹ dákun. wá bọ̀ ní dídìrín wá báyìí òmùgọ̀ wèrè gbómi bàbá yìí bàbá yìí bàbá yìí ó dúró báwọn ni ọ̀dẹ̀ kò ná ayé ràdà. Ezekia, Ezekia, Ezekia. Ah. Fais-le aussi. Fais-le aussi. vous l'avez, vous l'avez. Et dis-moi où on est. sì gbánù ibà. ọ̀daràn. ìbí òjò bí bá a ṣe bẹ́rù bẹ́ẹ̀ náà la bọ̀ mọ́. Ah, ibà. ọgbọ́n náà mi ọkàn ètè mú mi ẹgbà ẹ̀ bí n bá wá lọ́gbọ́n náà mi ọkàn tán bí ọ̀bà tán ètè ẹgbà náà mi àti gbà mí lẹ̀ ó yàn fọkàn balẹ̀ pẹ̀rẹ̀ ẹ̀kọ́ àtàṣọ obìnrin àdìrẹ níbẹ̀ lẹ́wọ̀n. ọ̀nà kan ṣoṣo àti kú ni ẹ̀wọ̀n. ètè ń kọ́ ó kété ṣayá lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ̀. wọ́n ní àtúwòrè àti tí ẹ̀san ọjọ́ ẹ̀san wa dé báyìí ìdájọ́ kù sí dẹ̀dẹ̀ àmọ́ yẹ kí n rántí ẹni tó ṣe mí lóore sáré tètè báyìí kó wá lọ sí ààfin alápòtì ẹ̀mí kó sọ fún olórí pé ogun ti débodè mo kàn wọ́n lára tán bẹ́ẹ̀ náà mo kú ẹ̀mí ara tí ń sọ mí látàárọ̀ yìí àmì ogun ni ṣé ẹ ti kógun lé mi. ibà ó ní kí n sọ fún yín wípé tí bá fi di òwúrọ̀ ọ̀la á kọ èdè lélógún á kọ ọmọdé á kọ àgbàlagbà á kọ obìnrin á tún kọ ọkùnrin òṣó igbó làwà ibà sọ fún yín. ẹ pé mo ló ṣeun oko àgbàgbé ajá tó bá ń gbọ́ ìkìlì ọlọ́dẹ ní òkú sígbó ọdẹ. ète wo wá ni wọ́n lò báyìí. ète obìnrin kì máa iṣẹ́ gbẹ́ ọgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí inú ó lè mọ́ igi lè dá lóko kó para ilé ajá lè jìn nílé kó pa èrò ọ̀nà ọ̀sán ti já. fẹ́ jẹ́ olókòwò ni o ìlẹ̀kẹ̀ tó ń bá ìyá rẹ̀ tà yìí mo fẹ́ kí wọ́n fúnra ara rẹ̀ kó o mọ̀ dáta ìlẹ̀kẹ̀ tiẹ̀. ó dàbẹ̀ kábíyèsí. wo mo fẹ́ mọ̀ bóyá o mọṣẹ́ dáadáa ni o inú àwọn ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn mi wàá fọwọ́ kan ẹ̀ ń jẹ́ iyùn níbẹ̀ iyùn iyùn gangan fọwọ́ kan ọ̀ka ẹ̀yọ ọ̀ya wáyùn jáde. Mure. Mm, mm. Mure. Bakari. Nsidele. Bakari. Kábíyèsí, sáàkì o. Eh. <laughs> Ẹ kú ọlá. Ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe tán o. Mo fẹ́ rí yín ọ̀rọ̀ wa. Ẹ yọjú sí mi yẹ̀wò. Kábíyèsí. <laughs> Kò wú ni kò wú ni. Ó ń dò yìí ká. Ọmọbìnrin tí ń gbélẹ̀kẹ̀ wá àfihàn ìgbà àkọ́kọ́ tí mo rí ẹ̀pọ̀ wá sọ̀rọ̀ ajé ni kábíyèsí nígbà ẹ̀kejì ẹ ló wá gbowó ọjà rẹ̀ ni kábíyèsí nígbà ẹ̀kẹta ẹ̀pọ̀ bá ní fi ṣe ṣé kì í ṣe pẹ́ ń gbìyànjú àti fẹ́yàwó lẹ́yìn. bí n bá fẹ́ ń kọ́. kábíyèsí ẹ mọ̀ dánwò àwọ̀ erin ni ẹ mọ̀ fi sùn. sẹ́ni mo dún wájú rẹ̀ ló bá sọ̀rọ̀ báyìí wọ́n ní ọ̀wọ̀n mi wọn ò ní nǹkan kan fi tẹ́lẹ̀ àmọ́ torí pé o wá láyà o fọwọ́ tẹ̀dí o bá mi sọ̀rọ̀ wájú mi wọ́n fẹ́ ẹ lè fẹ́ wọ́n wàá jẹ́ kó o mọ̀ wípé mi gangan ni bàbá ńlá bàbá alára àrà tí wọ́n bá wà lọ́wọ́ rẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún dá. kábíyèsí ẹ jẹ́ ń sọ fún mi dáadáa kò sínú àdéhùn èmi yín pẹ́ fẹ́ yàwó lé mi. ìwọ àti tá lọ́jọ́ sọ. ẹ wá gbọ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ẹ lè fẹ́ yàwó lé mi. orí rẹ ti burú. àgbàlagbà tí ò táṣẹ pa onípàlè lórí igọ̀sán lásán o tó bá lè tó tàṣẹ pa ẹ má jẹ́ orin ìdíje ọ̀sán mọ́ lásán ni ó sọ gbogbo ohun tọmọ ọ̀dẹ́ ní lọ́kàn pé bóyá òun lè dèrò ìlà fún àlá lásán ni o àlá tí ò lè ṣẹ ni àlá má dènìyàn tó bọ́ ń dá àlá lásán ni ogún ọdún lónìí ọbọ ò lè dèèyàn Obo ọdún loni obo o le de kódà ẹgbẹ̀rún ọdún lónìí ọbọ ò lè dèèyàn bá ń kìlọ̀ fọmọ rẹ dáadáa àbíkẹ́ bá ń sọ fún létí inú rẹ̀ títí ń gbọ́ kó o bá ń sọ fún pé kó má jẹ́ ń já ọ̀tẹ̀ ẹsẹ̀ rẹ̀ láàfin mọ́. tá a láàárẹ̀ ò tó bẹ́ẹ̀.

fẹ́rẹ̀ sí nǹkan. bí ẹ̀ṣọ́ tó dóbìnrin tó wà nínú àgbà kò sí ìtọ́jú ìtọ́jú ọmọ nínú. iná ìsìsì jóni lẹ́ẹ̀mejì oh, ẹ mọ̀ tún já fẹ̀mí àwọn ẹrú ṣòfò kábíyèsí ẹ mọ̀ tún gbogbo kí lọ́wọ́ ẹrú ṣe lára ọmọ ah, ah, ah. òun kì í rówó bẹ́ẹ̀ ni wọn kì í jà àmọ́ òun mẹ́nu kúrò létòun ṣé kò yẹ kó o ti já mi lórí ọ̀rọ̀ yìí kábíyèsí kì í ṣòro àwọn ìmẹ̀nu kù ohun tí mo fẹ́ sí òní pẹ́ ẹ̀yin náà máa bá ń bá sí. má pẹ́ o má pẹ́ o má pẹ́ o ọ̀kadì àbẹ̀yìn mo tẹ́ ọmọ ọba ó lórí àpèrè lórí àpèrè ẹ̀yìn lórí àpèrè tí wọn náà ń dòkun sí mi ní ọ̀kadì. ètè obìnrin kì í máa ṣẹ́gbẹ́ ọgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kínú ó lè mọ́ igi lè dá lóko kó para ilé ajá lè jìn nílé kó pa èrò ọ̀nà ọ̀sán ti já ọ̀run dọ̀pá ọ̀rọ̀ yìí máa lè gbàgídárì yìí gídá ète obìnrin kì máa iṣẹ́ ẹgbẹ́ ọgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ló yẹ kí inú ó lè mọ́ igi lè dá lóko kó para ilé. ọwọ́ ọ̀hún ẹ̀wọ̀n ọ̀hún ọ̀hún. àlà olórin ah, ọmọ ọba kábíyèsí ológun ah èyí ti jẹ́ ah, ojú ogun mo ti mọ ogun ti wọ̀lú kódà ọjọ́rọ̀ wọn gbà ogun tá a wí gbóná kí n láti ògiri ṣe níṣọ̀ọ̀ṣọ̀ ọmọ ṣe dọ́wọ́ yín lójú owó lásìkò yìí. olórí ló sọ wípé òun fẹ́ ṣe nǹkan ah! òun ló sì gbọ́mọ fún mi kọ́ wọn wọn máa tọwọ́ ẹrú kan dé kejì. bàbá ẹyin omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. bíbò ogun ni àwọn bàrìbà ọ̀nà ọjọ́rọ̀ wọn gbà wọlé wọn wá dojúkọ ọ̀nà amúnibọ̀sùn wọn ti bọ̀ láàrin ìlú bá a bá sì dúra kákú òní ìsìn wọn gbé abáká amọ́bí nǹkan lè ṣe. ó ṣèwọ̀ wọ́n gún ọkọ mi ní èmi kò yí ẹ̀ṣọ́ èmi ọmọ àgbà tí ń yá àrùn ọ̀tẹ̀ ogun lẹ́mi olórí olórí ah. olórí olórí ah. ọmọ nù olórí olórí ọmọ ni o. ẹ má má ṣe o ẹ má ṣe finú obìnrin ẹ má má ṣe o ẹ má má ṣe o ẹ má má ṣe o ẹ má ṣe finú obìnrin ẹ má má ṣe o. aṣọ́jà ẹ gbà mí sọ́wọ́n ni sálọ ni olórí anini àjọkẹ́. ẹ kìlọ̀ fún ṣìgìdì kó dẹ̀yìn lẹ́yìn. ọmọ nù ọmọ nù olórí. ọmọ dùn ọmọ dùn o sì ṣe bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lómi yóò ṣe é finú wọn. nǹkan yìí fún mi ah! ó sì kọ́ mi tí ìran ti ran ọmọ dùn ọmọ dùn kí mo ṣe fún ọ tó lẹ tó yìí ah! ọmọ dùn. Ah! ariwo mi gbọ́ ṣé kí n yóò kà mọ́ ẹ̀yìn àgbàre ó sọ fún gbọ́ lọ. olóòótọ́ ayé wọn ò gbógun sìkàsìkà bí o mọ níwọ̀n ẹgbẹ̀fà níwọ̀n ẹgbẹ̀fà níwọ̀n ẹgbẹ̀fà tí a fọlójò ń gbòdú obìnrin kú lọ́jọ́ ọjọ́ sí o. ẹ má ṣe finú abo ẹ má ṣe finú obìnrin àtẹ̀yìntọ̀ obìnrin àtẹ̀yìntọ̀ obìnrin àtẹ̀yìntọ̀ alápò. ọmọ ń ọ́ ọmọlúwa ọmọlúwa ọmọlúwa wọn ò ní gbẹ̀gùn fún ọ wọn ò ní sẹ́gbẹ̀ fún ọ àmọ́ mo mọ̀ pé àwọn alálẹ̀ yìí ibi kíbi tó ń gbọ́ wà ọ̀rọ̀ ò gbà á bẹ́ẹ̀ ni ilẹ̀ gọ́lẹ́ ọ̀sán kọ́ yẹlé ọlọ́pọ̀ ọ̀ka gbàṣẹ́ dẹ̀pọ̀ mi olóhùn gbẹ̀dú. ìkòyà ẹ̀ lọ́wọ́ tàbí lálejò. bàbá mi lè rí láti gbénú gbó. obìnrin obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké bóbìnrin bá pé méjì wọ́n dìmọ̀lẹ̀ ó pé mẹ́ta adẹ̀tàǹtúlẹ̀ bóbìnrin bá pé mẹ́rin á di èmi ni mo rí ọ ìwọ ló ń rìn ni olórí olúdẹ ò sì ṣe bá ń nà ó sì fòjòwú rẹ ò fi tú ẹdẹ ilé ó fi owú jíjẹ rẹ ó fi bàlújẹ́ ọba tó jẹ tìlú tòrò ni orúkọ rẹ ò ní parun èyí tó sì jẹ tìlú tòrò ń dà kejì náà orúkọ rẹ ò ní parẹ́ láyé wípé ó tú ẹdẹ ilé èyí náà tó orúkọ fún un ẹ̀dẹ̀ ilé sì tún po ọ̀hún ṣeun ọ̀hún ṣeun ọ̀hún kí ni ìjòkó ń ṣe láàrin ọ̀nà. ẹ má bẹ̀rù. ìgbọ́ ìlẹ̀lẹ̀ gbé nǹkan lẹ̀ kó gbé ọ́rá ń tọ́ bá sọ̀rọ̀ lọ́la kábíyèsí. mọ́tò. ibi tí mo fẹ́ fẹ́ fẹ́ ọjọ́ ayé ló ṣe pàtó tó ó lórí ló tọ́ mẹ́tò lórí ìtẹ́ ó lé kókó ìjà yìí ẹ lè lọ́jọ́ òní lọ ó ti jẹ èèwọ̀ ní ìlú ẹ̀jẹ̀ wípé ọba kọba kọkọ ò gbọ́dọ̀ gbọ́ wọn já lórí ìtẹ́ ọ̀nà gbogbo tó ń jọmọ àkókò kò gbọ́dọ̀ rà tàbí kò jẹ́kọ̀ọ́ nígbè nígbè lápè ọmọ tó bá jọ̀wọ́ rẹ̀ lò ó bẹ̀rẹ̀ alákejì ẹ fọkàn yín balẹ̀ mo sì wà láàrin yín mo ò tí ì lọ mo wà nílà rẹ̀ níbi àwọn awo ńlá ti gbé jẹun ìgbàkigbà tẹ́ bá nílò mi ìṣòro bá dé tí ogun bá dé sí ìlú ẹ̀jẹ̀ ẹ pè mí ẹ wá síbí ẹ fọ ẹkùn dò bẹ́ẹ̀ bá fà á wọ́n dà yín lóhùn wọ́n sì ṣẹ́gun gbogbo tó ń dà wá ẹ fọkàn yín balẹ̀ o àmọ́ títí ìgbà náà ó dìgbà ẹni ayé bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó ṣayé eré o. ọjọ́ pàtàkì ọjọ́ pàtàkì rọ̀ lẹ́yìn àgbẹ̀ ah! iná dilẹ̀ lẹ́yìn àtúntò jẹ́ alápótí ẹ̀mí fi alẹ̀ náà nu. Ah! ọba yòówù ọba jẹ wọn ní ọgbọdọ gbọmọ lọ lórí ìtẹmọ o ekule ọgbọ kó wúsítò kó ọmọ èké kan ọgbọdọ rìn ní gbèrègbèrè ìjókòó kábíyèsí ẹ gbọ́. èyí tí orí lọ jàǹdà kù sùn bí òkè.

kò rọ́gbọ̀njà òòrùn ọ ogun fẹ́ẹ́ dé ọmọ akúndàgbẹ́sọ. Eh. mo ní pàtó bú owó mi nínú ohun tí mo. mo ní kó máa máa bá mi sọ̀rọ̀ kó máa ṣe kaba ìbelebele wájú mi. màá ṣe kà bẹ́ẹ̀ sí ẹ torí mo ti kìlọ̀ fẹ́ pé kó má mọ omi. èso wa rówó lọ́wọ́ mi ní báyìí. ìwọ ló mọ omi. ẹni ọ̀run rí mi rí arábìnrin kan ọmọ mi rí ìyàwó àkókò olúwa ń lo arábìnrin fún yín lọ́wọ́lọ́wọ́. kí ló ṣe báyìí gan-an mi ń fojú sọ fún yín mi ń gbé sọ fún yín ẹ̀dẹ̀ tún kọ̀tínù ẹ̀tún ẹ̀tún ẹ̀tún ẹ̀tún para tíya kí ló dènà. padà sígẹ́tì sígẹ́tì yẹn. ẹ wo wọ́n ti fọ́ gíláàsì mọ́tò mi mẹ́ta nu mọ́tò mi o aláwọ̀ náà àpárẹ̀ mi ti jábọ́ bá. ẹnì sọ ẹnì sọ. Hey, welcome to our body school. Wow. Oh, I love your brother so much. Brother, me ló fi ń wé sweet eh. ẹ wọ́n máa jẹ́ kó chewing gum ẹ. Má pe de fídíò lọ́wọ́ kan ló máa gbé bóòlù. Tí máa pe starboy, tí máa miss call me. ó máa pè mí padà within five minutes. Tí máa kọ́ láàmì débòye wà ẹ́. Tí máa rí call mi lẹ́ẹ̀kan, ó máa pè mí lẹ́ẹ̀mejì padà. Jágàgbó ló bí ẹ̀jẹ̀ ni. You're indirectly calling me a prostitute. So, bá bá ìyá ẹ̀ lé bàbá ẹ̀ kó tún la ẹnu bẹ̀ máa bá orí ẹ jẹ́ fún ẹ. kí ni gbogbo eléyìí báyìí kí ni mo fà sọ́rùn ara mi. báwo ló dé bí báwo ló dé bí tó bẹ́ẹ̀ ta àwọn àti wà ń àwọn ìyàwó ìyá tẹ̀lé ọmọ bàtà débi afárábalẹ̀. ọmọ gbọ́dọ̀ On Okiki Premium TV. Ah. Dele. Oh, wow àjọná ọlá wa àjọjẹ ọkùnrin wa àjọpín. ìbọn tó bá máa ṣe tètè ṣe bí ẹ tó máa kú tèmi tọ́la. ó lè tí wọ́n bá padà pẹ̀lú owó jáde ó wá níta lọ́kọ oníwọ̀ lọ́kọ. kéèyàn tó ṣubú èmi tó ríru èmi lọ́mọkùnrin báyìí ó dẹ̀ di pé mo gbà bẹ̀ tán kó wá kó wá kájú lẹ́nu gbàgbà tí gbogbo nǹkan ti sọ. ó wá tarnish image rẹ tó jẹ girlfriend mi. mi ò tarnish image ẹ. ìyá àlámọ̀kùnrin mo dúró tán àwọn kan tiẹ̀ máa ń sọ fún mi pé mo jọ máa lu fọ four hundred and fifty thousand naira tó yẹ skip lọ́dún kọ̀ọ̀la léyà. ìṣọmọdé a fẹ́ lọ gbádùn ara wa kẹ́ gbádùn mi kí n gbádùn ká ṣe fàájì mọ́jú. ọ̀nà mẹ́ta. Hmm? Before you talk, you have to choose the right time, place, manner to convey the message. If you don't know, àwa tẹ́ ń wò yìí a kì í ṣàfà olóòórùn. ẹ mọ̀ pé chic ni gẹ̀ẹ́rùn. bàbá wèrè lèmi gan fúnra tó ń bá jẹ́ chic èmi àjẹ́ chic. mo lè rí ẹni ọkùnrin kí ìbẹ̀tẹ̀ aláyé gbé kinní wá dágbọ́sẹ̀ wò dágbèsẹ́ ni wọ́n hàn torí pé mo gbádùn ẹ̀ ni. alámìdí máa ń ṣe gan. jọ nínú àlá yẹn ta ló gba lead role. mo máa ń rántí orin bàbá mi gbà ní orí ọlọ́kọ̀ ni wọ́n bàbá mi lọ́lọ́kọ̀ ti ń wakọ̀ mẹ́rin ta ni bàbá yẹn torúkọ ẹ̀ bíi torúkọ bàbá mi tí màá wá fi orúkọ ẹ̀ sílẹ̀ lọ́jọ́ orúkọ bàbá ẹlẹ́sọ̀ kan. ó tan gbogbo náà lẹ̀ well ìgbà tó jẹ́ pé ìwọ kọ́ ló ń raná at least common sense sọ fún ẹ pé ó yẹ kó paná so that I lè reduce owó tà. are you. what are you trying to do? am gonna hit me? do it just try. this is the time Aisha needs me the most. ilé HIV. HIV positive. HIV Aisha. ah tèmi ti gbá mi. <laughs> bí ìbá ṣe pé ọmọ oníbìníran tí mo mọ̀ yìí sí ṣé ní máa rò wí pé wọn ò tọ́ yín lẹ́yìn ibi tẹ́ ẹ lọ yóò dìtà mí pé kẹwọ́ kẹwàá ń hò. ẹ̀yin tí wọn ò lù báwo lẹ ṣe ẹjọ́ wèrè. wàhálà mi tó gbé wàá sùn ọ̀dọ̀dà tó sùn ní màá lálàkàlà wọ́n ní òṣè wọ́n ní ìlò Coming soon on Okiki Premium TV. ọmọ tó ń wò yìí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 èèmọ̀ ní ṣálájàlájà nínú aga. ṣábí amọ̀dẹ ni wọ́ ì báyìí. irú nọ́sẹ̀sì ò lélẹ̀ tí ó fẹ́ pa mí ni ṣé wọ́n máa ń sọ ohun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni. nítorí akáyí àkàràdégun mami kí ló dé náà. wọn á nu kúbíkù yín náà. kúbíkù yẹn ló máa wó pa yẹn jáwèrè ṣá. mami máa ṣe nǹkan tẹ́lẹ̀ o. omiṣọlá má dandan kú ni ọwọ́ o.

ọ̀làdúnjòyè láàárẹ̀ òní ó yẹ o. èrò ìyàwó wò ó. ọ̀làdúnjòyè láàárẹ̀ òní ó yẹ o. èrò ìyàwó wò ó. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò ìyàwó wò ó. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò ìyàwó wò ó ajá ń pa máa jó ajá ń pa máa jó ajá ń pa máa jó ajá ń pa máa jó kòkòrò ń jẹ ọ́ látẹ́sẹ̀ ajá ń pa máa jó sinmi ní àfàìmọ̀ ni kára ó lè. orúkọ mi ni páàgùn. Ah, ìdámọ̀ ṣe ni o kí mo wá ṣe ní ìgbà. páàgùn ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí ní ìsìn kí lọ́nà àbáyọ. kábíyèsí ẹ̀ mọ́ mímú wọn ní etí ọba ní etí ọba lóko èèyàn ní jẹrẹ ó yẹ ká yọ ọmọ. ìrèké òyìnbó ibi gbogbo nílé ọdẹ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 ìhà kì í retí gbẹ́gẹ́dẹ́ ọ̀pàpà parada ọ̀yà parada. ẹ padà wá ní àyè akínikú fúkànù wọn ló jẹjẹ. báyìí lọ́dẹ̀. tẹ́ ẹ bá gbèsè bàtà méjì nínú amúyí ẹ wá rí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 ọ̀dà ògò rárá mi. ẹ̀yin dán ògò lára yín. kí ló ṣe bí mo ṣe. èyí tẹ́ ẹ ṣe iná ni ẹnu yín pọ̀. gúlùgúdú mo fẹ́ jẹbọ àkàlàmàgbò mi dé mo fẹ́ jò kọ́nàkọ́nà àbí ṣetán ó fẹ́ ṣojú rondo gbẹ̀yìn ó ṣetán mo fẹ́ jẹ́ ọ bí òkú. mo máa àlejò kedere ah. afọ́fù gbé mu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 ọmúrèrè ah balógun kí ni yóò sì bẹ́ẹ̀ náà. onílé náà o onílé náà o àgbẹ̀rẹ̀ nìbú akọ́njẹ́ wẹ̀ pípé àfihàn òdìdó jíjẹ. ìwọ ìwọ ìwọ ìwọ wọ́n dúró wá fún wọn lẹ́ni bọ́ọ̀lù àgàjà wá fún wọn lẹ́ni wọ́n dúró dúró kọ́fà òògùn kọ́fà. sẹ́mi ń bọ̀ ọ́lẹ̀ ìwọ. Ah, bọ́ọ̀lù oníjà ọmọ kú ọmọ kú bọ́ọ̀lù oníjà ọmọ sà ọmọ sà bó o lóò níyàwó òmòrùn bá bá gbẹdògbẹdò èmi dé o kánakánná orí omi ti dẹrù béèyàn hmm, hmm, hmm. ògùn dẹ́ ń gbọ́ràn dẹ́ ń gbọ́ràn. orúkọ ti ya wèrè rà ọ ti ya wèrè ó ní ọ̀gá náà. orúkọ mi ni páàgù ajífọ́ òní gbọ́ra gbìjì kánakánná orí omi ti dẹrù béèyàn. ebi abẹ ní ọmọ òdùtá ìbínú dá ló ń wò wájú rẹ yìí o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o ti wá kọ̀ mí lọ́nà báyìí o ti pè mí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 báyà mi bá kú mi bá wà láyé ayé àti ọmọ gbọ́. táyì mọ níbo ta lolúwa rẹ mo wá kókò jọ ni. kò yí ọ ni bí ọ̀gẹ̀dẹ̀ tí yóò gungi ọ̀gẹ̀dẹ̀ èékánná rẹ̀ ó mú haha ẹni tí yóò kókò ya èmi àjàká òkò yóò gbé pẹ̀bí yóò mọ ohun àwọn àgbà. mo kọ́ṣẹ́ ogun mọ́mọ́gún mo kọ́ṣẹ́ ogun mọ́mọ́ ogun. ẹ bá bá ta o ẹbí ti ká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

Coming soon on Okiki Premium TV.